الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn pé àdìjọpọ̀ ojúmọ́ abárúkà ojúmọ́ aláàjẹká ṣe ó pẹ́ ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní àlefik fìdíìnì lórí one zero one point one power tẹlifù lókè rèbí lógún ọ̀ṣọ́ ọ̀làdùnní belo lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tí wọ́n ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ sheikh Ekaabo káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ mr muhammad ní ìpínlẹ̀ èkó wọ́n ní báwo lẹni tí ikọ́ ọ̀fẹ́ asthma tí ò lágbára àti ṣe síyàmù Ramadan tí kò sì tún lágbára àti bọ́ àwọn èèyàn ní oúnjẹ yóò ṣe ṣe lásìkò Ramadan eléyìí ọjẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀kejì èyí tí ó tẹ̀lé tí màá mú wa òun náà lè tọ́wọ́ látọ̀dọ̀ Mr Abdulnafi láti US wọ́n ní ṣé ó tọ̀nà nínú ẹ̀sìn Islam kíyàn máa fẹnu ara rẹ̀ béèrè lọ́wọ́ olówó kan pé aláàjì àbí aláàjà ẹ dákun ẹ má gbàgbé wa nínú zakat yíyọ yín lọ́dún yìí o èyí tó tún wá súnmọ́ alábẹ́ ó ní pé wọ́n ní tí èèyàn bá ní zakat tí owó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wọ bíi mílíọ̀nù méjì tó sì jẹ́ pé bíi àádọ́ta ẹgbẹ̀rún náírà òun náà ni ó súnmọ́ jùlọ kí zakat yíyọ rẹ̀ kó jẹ́ ṣé ẹni tí ó yọ zakat yẹn tóun náà tún wá ní ọ̀rẹ́ kan tó tún jẹ́ olówó ṣé ó lè sọ fún olówó akẹgbẹ́ rẹ̀ pé dákun ẹni tí mo yọ zakat fifty thousand naira fún yìí tún bá ń yọ zakati tọ̀dọ̀ ti tiẹ̀ náà fún kí owó tí ó fi pilẹ̀ okòwò kan àbí ìkejì kó lè ba àrẹ́sẹ̀ tilẹ̀ dáadáa látàrí bí nǹkan ti ṣe rí bó ti ṣe rí bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man asalaamu alaykum. As warahmatulahi wabarakatu. wa aleykum salaam warahmatulahi wabarakatu. ẹni tí àárẹ̀ kan bá ń da láàmú tó ṣe pé àárẹ̀ yìí kò ní jẹ́ kó lè ṣe sùyàmù Ramadan tí ó sì dájú pé irú àárẹ̀ yẹn ó lóògùn tí wọ́n bá tọ́jú rẹ̀ gbèsè àwọn ọjọ́ Ramadan tí ò bá ṣe ni wọ́n máa kọ́lẹ̀ tó bá di lẹ́yìn Ramadan nígbà tó lọ́n bá fún lálàáfíà yóò san àwọn ọjọ́ yẹn padà kìí kàn ṣe pé gbogbo ìgbà téèyàn bá ti ní ìdùbúlẹ̀ àárẹ̀ kan tó sì ṣe déédéé oṣù Ramadan ni ọba wa sá fún àti ṣe sòyàm tí ó sì máa lérò pé nǹkan kan ń bẹ tó ń lè fi parẹ́ láì san gbèsè ń padà wàá san gbèsè padà lẹ́yìn Ramadan ṣùgbọ́n tó bá yẹ pé àárẹ̀ ti ń ṣèyàn àárẹ̀ tó ṣe pé a ti sọ̀rọ̀ tínú nípa pẹ̀lú onítàn lè gbádùn ni nítorí pé wọ́n ń wá oògùn fún ṣùgbọ́n àárẹ̀ yẹn kọ oògùn kò bá ẹni tí nǹkan ń ṣe láàmú tó ó tún fi ń ṣe àárẹ̀ sí ní gbogbo ìgbà ni gẹ́gẹ́ bí àárẹ̀ ògbó àmàgbáni tó dàgbà kò sí bó ṣe lè ṣe táyì pa fẹ́ wá oògùn fún láti fi ṣoògùn ogbó tí ń dà láàmú ẹni tó gbó tó ti dàgbà nǹkan tí ó padà kẹ́yìn náà ni kó kúkọ wọ sàárè ẹni tó wá pé àárẹ̀ tí ń ṣe báà náà ni tiẹ̀ náà rí àti sọ̀rètí níbi àti rí ìtọ́jú fún un eléyìí ni ọmọ máa bọ aláìní kan fún ojúmọ́ kan ṣùgbọ́n ikọ́ fèrè àbí nǹkan kan ní dáyàn láàmú yóò máa kọ́ iye ọjọ́ tó bá jẹ́lẹ̀ tó bá di lẹ́yìn Ramadan tó bá gbádùn olówó pé ẹ má mi yọ zakat kò sí nǹkan tó burú lópin ìgbà tó bá ṣe pé òṣì eléyìí ti ń bá yàn àìní eléyìí ti ń bẹ èèyàn gbangba ó sì peléke màmá so tí ò bá jẹ́ bẹ́ẹ̀ islam ọ̀kọ́ wa pé ká máa lọ ṣàgbé ká máa tọrọ lọ́dọ̀ ẹnìkan pé má gbàgbé mi nù zakati rẹ nítorí pé nínú àwọn àwọ àwọn ẹni tí ẹ̀mí wọn ti kú nù islam ò sì fẹ́ kẹ́mi wa kó kú. so nítorí ti eléyìí tí ọba wa sọ fọlọ́wọ́ bẹ́ẹ̀ pé kó rántí nítorí àìní àti ìpọ́njú eléyìí ti ń bẹ pẹ̀lú rẹ̀ à ń bẹ lọ́nkọ́ má burú. Hmm. wọ́n ní bá yọ zakati bíi eh, àádọ́ta ẹgbẹ̀rún náírà fún yàn látàrí bójú owó tiẹ̀ náà tó ní bó ti ṣe má. Hmm. so sótún lè bá aláìní tó fún ní àádọ́ta ẹgbẹ̀rún náírà yẹn bá olówó mi sọ̀rọ̀ pé ẹ bá ń wówó fi kún fẹ́lẹ́ yìí nítorí kó lè bàa jẹ́ pé tó bá fi tiyín kún tèmi yóò fi lè fi ṣe òwò kan tóun náà fi máa rówó àkọ́kọ́ kò sí ń tọ́kẹ̀yìn hmm. pẹ̀lú oúnjẹ ní tẹ́ yọ zakati fún yóò máa fowó zakati yẹn ṣe hmm. kọ̀ọ̀kan yín rárá èyí ni pé kí a yọ zakatu fún tẹ bá ti yọ zakatu fún ntọ́ba wù ló lè fi ṣe kọ́sàmà tì náà sí ntọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ lẹ́dàáwọ̀ fẹ́. bí kẹ́nìkan jẹ gbèsè nísìnyí a sì ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ó dáa kíkẹ́ ká yọ zakatu fẹ́ni tó bá jẹ gbèsè. ìgbà táwọn àti wá yọ zakatu fún tán kò sí lọ́wọ́ wa láti sọ fún yín pé owó tí a yọ ń zakatu yẹn ò gbèsè ní kò fi san ẹ̀yẹn sá ti yọ zakatu fún ẹ yọ zakatu fún lábẹ́ pé ń bẹ́ẹ̀ nu ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká fún zakat tó bá wá lo zakat yẹn tó fi san gbèsè rẹ̀ khair tó bá mú tó tún fi ṣe nǹkan míì òun náà lọ́ mà ṣùgbọ́n yìí ẹ yọ zakat fẹ́ni tó yẹ kẹ́ ẹ yọ fún ẹni tẹ́ ẹ wá yọ fún ní tó rí i pé òun ní tó síwájú náà àwọn bùkátà òun tó fi gbọ́ ọlọ́run ní bí yín wípé ẹ̀ ṣe tún dúró tì láti rí i pé owó tẹ fún báyìí báyìí ló lò fún bẹ́ẹ̀ náà ni ẹ̀yin fún zakati àádọ́ta ẹgbẹ̀rún ẹ̀wà tún lọ́ọ́ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ kó nù tún fún láàdọ́ta ẹgbẹ̀rún ẹ̀wà ni kò dá bísínẹ́sì lẹ̀ téyìn ti jẹ́ <laughs> ẹ fún zakati kẹpẹ̀yìn dà bàtì. na jazakumullahu khairan ẹ má gbàgbé pé lè má darapọ̀ wọn ní ìkànnì youtube ẹ máa fi ọládùn níbi ìlú wa tẹ bá ti ń rí ẹ máa láìkí ẹ máa share bákan náà kẹ máa subscribe síbẹ̀ fún àwọn ọ̀tún ètò yìí bákan náà lẹ lè ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́ máa pè wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five one six four five four three eight. hello hello ó ti já ẹ jẹ́ kí n máa sọ fún wa yìí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wabushro tó máa ń wáyé ní gbogbo sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inshallah lọ́la náà ni yóò sì wáyé ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten am prompt àkòrí òun náà ni àdìsọ́kàn tó lálàáfíà àti àwọn ohun tó rọ̀ mọ́ àdìsọ́kàn tó lálàáfíà àti àwọn ohun tó rọ̀ mọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ inshallah ká sọ fẹ́ni tí ò gbọ́ àwa tí a bá gbọ́ kí allah kó sì san wá ní ẹ̀sùn lórí lórí ẹ̀ láyé bí àti lọ́jọ́ àgbéǹde alkiyama. hello. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ ati àti ibi ẹ ti ń pè yìí. orúkọ mi ni ẹrọ Ọlọ́run láti ìlú Ghana. láti Ghana kí ni ìbéèrè yín. ẹ ṣe ń ìbéèrè ni ó dá lórí ọ̀rọ̀ rìbá mhm. a ní kíní kan tí à ń pè ní mobile money nílùú Ghana ni pé gbogbo àwọn network àwọn ni wọ́n ń ṣe tó dà gẹ́gẹ́ bí bank pé èèyàn máa ń fi owó sínú rẹ̀ èèyàn máa ń gba owó nínú ẹ̀ MTN tiẹ̀ gbogbo network nílùú Ghana ni wọ́n ṣe kíní yìí ṣùgbọ́n nǹkan tó rú mi lójú ń bẹ̀ tí ó ń pa mí lára ń bẹ̀ ni pé tí ẹ bá fowó gẹ́gẹ́ bí ẹ̀ ẹ bá fi ten thousand síbẹ̀ abẹ́ fẹ́ fi rajà fẹ́ fi ten thousand yẹn rajà níbi kan ẹ wá sẹ́ni ten thousand yìí ẹ gbọ́dọ̀ fi bí thousand lé lórí torí tí ẹnì yẹn bá fẹ́ gbà tí o bá sí thousand lórí rẹ̀ kò lè rí gbà kò lè rí owó yẹn gbà mọ́ ní dédé ten thousand yẹn tó tẹ́ bá fi ó sì kílè sí kọ́mọ̀ gan nílùú Ghana tó ṣe láti ń ṣe òwò láti ń ra káràkátà tó mọ́ wá fẹ́ bèè lọ́wọ́ stars wípé ṣé irú nǹkan báyìí sùn ti wọ́ rìbá àbí kò wọ́ rìbá pẹ́sẹ̀ hmm. alákọ̀ọ́kọ́ nìyẹn ta pẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì ni wípé tíyẹn bá níyàwó méjì torí pé ìyẹn wá gbalé fún kan níta ààyè ò sì pọ̀ fún yàn láti lè máa lọ ṣe déédéé pẹ̀lú oorun ìjọ́ méjì méjì méjì àdìjọ́ mẹ́ta mẹ́ta tètè apá kan ibẹ̀ nìyẹn ti ń ṣòwò inú ìlú kan náà ni ìlera yìí fún ẹlẹ́ẹ̀kejì lásìkò ìjọ kan náà tí nǹkan báyìí sì ò ti mú àìṣedéédéé dání pẹ́sàn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọlọ́jọ́ káàrí àwọn ọ̀fọ̀ àpẹta. àmín alhamdulilayi èrò mobile money tẹ ṣàlàyé rẹ. naam tó ń ṣe pé ten thousand tí mi fẹ́ fi ránṣẹ́ sẹ́ni tí mo fẹ́ fowó ránṣẹ́ sí yóò rí gbà ní ten thousand naira àbí ten thousand CDs. lópin ìgbà tó bá ṣe pé mo ní tó eleven thousand nínú account, but ten thousand yẹn náà ni wọ́n gbà ń bẹ̀ one thousand yóò sì tún ṣẹ́kù nínú àkáǹtì kò sí nǹkan tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́ tó bá ṣe pé tí mo bá ní eleven thousand ní mobile money mo sì fẹ́ fi ten thousand ránṣẹ́ onítàn ó rí ten thousand yẹn gbà gérégé kò sí nǹkan tó burú mbẹ nígbà tó bá sì pé one thousand èmi ó tún ṣẹ́kù but by the time tí mo bá fẹ́ fi ten thousand ránṣẹ́ tó ṣe pé ten thousand lásán ló sì ṣẹ́kù nínú àkáǹtì mi mo bá ní kí wọ́n bá mi transfer ten thousand cedis sẹ́ni tí mo fẹ́ fowó ránṣẹ́ sí ó wá jẹ́ pé nine thousand péré ni wọ́n fi ránṣẹ́ sí. Si láti ṣẹ́ one thousand kù nínú àkáǹtì mi pé àkáǹtì mi ò ní jẹ́ nǹkan tó ń function àfi kó wọ́ sẹ́kù nínú ẹ̀ eléyìí kìí ṣe rìbá àmọ́ tó bá jẹ́ pé ten thousand lèmi fẹ́ send so àwọn wa gba ten thousand five hundred five hundred yẹn àwọn fẹ́ gbà fúnra wọn so eléyìí ti já sí èlé ilé ìjẹsìn Islam tí kò fara mọ́ wọ́n ní tá a bá ní àwọn méjì tá a sì fa àwọn méjèèjì sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì súnmọ́ ibi tá a wà gbogbo ògbà wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kejì tá a fi sí jìnnàjìnnà a kì í ráyè láti dọ́dọ̀ rẹ̀ ń gbogbo gbà ń ọ̀mà ìgbà olórun kàn àtàwọn kan ráyè là máa lọ ọbẹ̀ tẹ́lẹ̀ yìí ò ti bọ́ sábẹ́ àbòsí bí àbòsí pọ́nbélé náà ni nítorí pé òfin ọlọ́run bá dá lórí pé ẹni tó bá ti lè fẹ́ àwọn méjì dandan dandan gbọ́dọ̀ sí dọ́gba láàrin àwọn méjèèjì ọ̀kan tó sì fojú hàn jù nínú ọ̀nà téèyàn gbà gbọ́dọ̀ sí dọ́gba láàrin obìnrin méjì òun náà ní pínpín oorun láàrin wọn ọjọ́ kọ̀ọ̀kan náà ni a máa pín fọ́kọ̀ọ̀kan nínú wọn kò gbọ́dọ̀ díjọ́ méjì méjì mẹ́ta mẹ́ta tàbọ́ sí ọ̀sẹ̀ àfi pé àwọn obìnrin ń bá wa fara mọ́ tẹ́ bá sì jọ fẹnu kò lórí nǹkan kan àyè há ọ̀nà dí ní òjò ńlọ ọ̀dọ̀ ẹnì kejì yóò jẹ́ kéèyàn wá ń jọ gbẹ̀ndà kìyàmá lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ kan dagun kéèyàn kúkú dúró lórí ìyàwó ẹyọ kan kó má bàa wá fọ ara rẹ̀ jẹ́ pé ló fi ṣe ra rẹ̀. Hmm. jazakumullahu khairan hello hello. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. Hello. Hello. Hey. Hello. Waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ́ yín àti bí a ti ń pè yìí. Orúkọ mi ni Ridwanulá láti Ìbàdàn. Kí ni ìbéèrè yín? Àti àwọn sáǹsì wa ló jẹ́ ká ní wọn pẹ́. Àmín ìbéèrè méjì ni mo ní. Mhm. alákọ̀ọ́kọ́ ni wípé nínú tí a bá ń ṣe sọ̀lá lọ́wọ́ ní mhm. orí ìrun yẹn mhm. ṣé ká bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà káka sókè tàbí káka sínú ká tó bẹ̀rẹ̀ fàtíà èyí ni ó tẹ̀wọ̀n jù nínú méjèèjì ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wá ni pé ẹni tó jẹ́ alùsùn náà ṣé òótọ́ àyè pé ó ń kọ́ yorùbá ní skul tó bá dé tọ́pìkì pé ìgbàgbọ́ àwọn yorùbá nípa òrìṣà nígbà tí wọ́n sì gba àwọn ọmọ yìí nínú ẹ̀gbáàmù pé bóyá bí àwọn oríkì òòṣà nǹkan kan tí ó lè kí àwọn òṣìṣẹ́ fún àwọn ọmọ nípa pípẹ́ bá àmọ́ láti lè yege nínú ẹ̀gbáàmù tó jẹ́ ìbéèrè rẹ̀. alhamdulilayi tá a máa ṣe sọlẹ tá a sì fẹ́ ké fatiha a sì bisimilahi rahman rahim tó bá yẹ pé bí tá a ti ka kí ó sókè ni jẹ́jẹ́ láti bisimilahi níbẹ̀ eléyìí ni àpapọ̀ àwọn àdéhìtì tó wá nípa sáṣe bísímìlá àbáàní ṣe bísímìlá ní ìbẹ̀rẹ̀ fatiha tọ́tọ́ kà sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹni tó ń bá jólùkọ́ tó ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kan tó ní ṣe pẹ̀lú àlàyé nípa àwọn òòṣà eléyìí táwọn baba ńlá táwọn ń sìn táwọn ọmọ bá sì kọ́ nípa rẹ̀ ó lè fún wa àti ṣàṣeyege náà dánwò. òun sì jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé súnà nàbì sallallahu so wọ́n kọ́ wọn wọn ní kọ́ wọn wọ́n kọ́ wọn ní àkọ́gbé lárugẹ hmm. nítorí pé mùsùlùmí kò kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa kọ́ máa wá lárugẹ hmm. nígbà tí ṣáájú kó tó di pé wọ́n sọ̀rọ̀ iná lọ fẹ́ ṣàlàyé fáwọn èèyàn bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ tó bá ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kò sọ́dọ̀ máa náà nítorí wọn ní lẹ́yìn set hikayatul kufri kufra ká ṣàlàyé intanẹ̀kan ṣe tó fi di kèfèrí kò sọ àwa di kèfèrí tó wàá ṣàlàyé fáwọn èèyàn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ẹni tí ń ṣe nǹkan ti ṣe rí láì jẹ́ pọ̀ bá wọn gbé lárugẹ lẹ́yìn ìjábọ̀ ṣe naam plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. o kò yín àti bí ẹ ti ń pè. èmi tí mo pè tán láti lo Ghana náà ni. mo rí i pé àwọn dókítà wa ò gbọ́ àlàyé mi lórí ọ̀rọ̀ mobile money. ẹ ṣàlàyé níbẹ̀ ni pé kí ni bóyá mo mọ ìdájọ́ mo fi ń béèrè àmọ́ tó ti ṣàlàyé mo rí i pé mo gbọ́ mi yé bẹ́ẹ̀ ẹ tó ṣẹlẹ̀ ni pé a bá ní ten thousand téèyàn bá ní one thousand Ghana cedi mm-hmm. lórí àkáǹtì mobile money ìyẹn wàá fẹ́ fi one thousand Ghana cedi ra ọjà ní ibìkan ìyẹn ní láti sẹ́ndì one thousand Ghana cedi sẹ́ńtéèyàn fẹ́ fi rajà lọ́wọ́ ẹ̀ ẹ lè sẹ́ndì one thousand Ghana cedi yẹn àyàfi kí ẹ fi one cd eh, ten cd lé lórí torí tẹ bá sẹ́ndì one thousand Ghana cedi yẹn kò ní débẹ̀ ní one thousand Ghana cedi wọ́n á yọ ten cedi lórí ẹ̀ naam ó ti yé. ó ti yé ẹ̀yin náà ṣàlàyé bá ń tẹ́lẹ̀ náà. naam ọ̀tọ̀ ní bẹ́yìn náà ṣe ṣàlàyé. naam àbí o. ẹni wọn ní fi ten thousand ránṣẹ́ àfi kó o ti ní one thousand no account. Mm-hmm. sọ eléyìí ó hàn bẹ́yìn náà ṣe ṣàlàyé pé lè ní. Mm. sọ ó hàn dáadáa èlé ni. Mm. sọ ọlọ́run ọba sì ṣèlè lé wọ̀. Mm. èlé ọba àjẹkọ́bọ̀ kan èlé ni. kódà kó jẹ́ ìpín ni èlé náà ni tó hmm. gbogbo aburú tí ọlọ́run bá wa sọ nípa èlé ntẹ́ gbà lélè kéré kò mú kó lórí èèyàn ntẹ́ san lélè kéré kò mú kó lórí ẹni tí ó san lẹ́yìn ìjọba ṣèjọ. ọ̀rà ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá láti UK ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní ṣé ìgbàláyè ń bẹ fún ọkùnrin àtobìnrin tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ pàdé ara wọn ni wọn ò sì sí ní agbègbè kankan náà ẹnìkan ló salátọ̀nà bẹ́ẹ̀ nìkejì ṣe ríra wọn wọn ní táwọn lẹ́yìn tí ọ̀rọ̀ ti wá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀tọ̀ àfẹ́ra àfẹ́ra títí ń lọ ṣé ìgbàláyè ń bẹ kọjá pé ọkùnrin àtobìnrin wọn máa ṣe fídíò kọ́ọ̀lù láti máa fi ríra wọn bá sọ̀rọ̀. rárá ọkọ máa ṣe fídíò kọ́ọ̀lù títí tí wọ́n fi fẹ́ra wọn nígbà tí wọ́n bá fẹ́ra wọn tán wọ́n tún máa ṣe fídíò kọ́ọ̀lù <laughs> kí wọ́n ṣe reality call so nígbà tí wọ́n bá jọ ríra wọn ṣẹlẹ̀ ìjẹ́bù sì jẹ́ torí pé video call ló bá pẹ́ títí yóò padà sún wọn débi tí ọ̀dà hmm. wọ́n máa ń tọrọ lọ́dọ̀ ara wọn pé sóò lè ya fọ́tò nóòdù rẹ̀ ránṣẹ́ sáwọn. a'udhu billahi minash shaitani rajim hmm. so gbogbo àwọn rádaràda jágbajàgba ránranran hmm. islam ò faramọ́ islam ò faramọ́ so sẹ́yìn tó gbà tó bá sídìí rẹ̀ tó bá sí hàn yẹn kó tó fẹ́ ọ. Hmm. so àìmọye tí wọn fi fọ́tò di ara wọn ránṣẹ́ síra wọn tí wọn padà fẹ́ra wọn mọ́ oníkàlùkù sì ní fọ́tò ìdí ẹnìkejì lọ́wọ́ lọmọ hmm. ahalẹ mọ pé tí wọn bá ṣọ́ra máa tó àṣírí rẹ̀ para yìí tó ń torí di eléyìí báyìí à ní di fídíò kọ́ọ̀lù so lẹ́yìn wọn àgbà náà gan síbẹ̀ ẹ ti gbà pé fẹ́ra yín láì sí ìlera wọn kí lẹ tún fẹ́ máa tara yín jẹ sí ẹ wà ọjọ́ ẹ pàdé tó fi rí ẹni tó fẹ́ fẹ́ sówó àbí òwò lẹ́yìn rẹ̀ má bá sìkò jẹ́ ọ̀rọ̀ àwọn òbí rẹ̀ fún fífọ́n so kí gbogbo rádaràdà ó sì má jẹ́ kóra ìṣẹ̀lẹ̀ láàrin ẹ̀ má yé màá fẹ́ ọwọ́ náà fẹ́ mi tọ́jú pé zina lọ́gbẹ̀yìn rẹ̀. Hmm. zero nine zero five one six four five four three eight ìbéèrè lẹ́yìn náà tún wá láti Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní tí obìnrin bá wà tí ó sì fẹ́ yá ó tó fẹ́ ọkọ ní bó ti ṣe kéèyàn fẹ́ ọkọ lábẹ́ òfin ẹ̀sìn Islam. àmọ́ ìgbà nínú kádàrọ̀ ọlọ́run ọkọ padà jaláìsì ó sì ti bímọ fọ́kọ̀hún lẹ́yìn ọ̀rẹ́ yẹn ó padà lọ fẹ́ ọkùnrin míì òun àtọkùnrin ni wọ́n wá jọ wà títí wọ́n á ní téèyàn tóbìnrin náà bá kú sórí pé ọkọ kejì tó fẹ́hùn iná lọ fẹ́ títí tí ọlọ́run fi móhun náà sọ́dọ̀ tó bá di lọ́jọ́ àgbéǹdàlì kìyàmà nígbà tó lọ́n bá ṣèdájọ́ tán yí pété àwọn ọmọ àlìjẹ́ náà ti wà àlìjẹ́ náà àwọn ọmọ náà ti wọná ṣé irúfẹ́ obìnrin ń tọ́lọ́mbà kára ipò ọmọ àlìjẹ́ náà ni tọ́ ọkọ rẹ̀ ṣáájú náà tó náà sì jẹ́ níbi àtọkọ rẹ̀ kejì náà tó jẹ́ ní dáadáa wọ́n ní ọ̀dọ́ ta ni obìnrin ọ wà nínú irúfẹ́ àwọn méjèèjì ọkùnrin. alhamdulilayi obìnrin tó bá ní jọkọ̀ kan lọ láyé tí òun náà ni wọn máa jẹ ìyàwó fún hmm. tọlọmùbá kádàrà pé káwọn méjèèjì ọwọ àlùjáná ọkọ kínní kejì kẹta tó ti síwájú yẹn hmm. àwọn gba kámú Ọlọ́run bó fa wọn láwọn ìyàwó mi. Hmm. hello. asalaamualeykum tila. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kò yíyá tí ń pè. àbúrò màá sin láti yíyọ àkó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí obìnrin ti ń ṣe nǹkan oṣù. yíyọ wájú sí pé déédéé ìgbà tó yẹ kó dá kò tí ì dá tó hmm. ti kọjá táìmù ìgbà tó yẹ kó dá tó hmm. tó sì lè máa ṣe zọlá. ọ̀dà alhamdulilayi hmm. uh, obìnrin tó ti máa yọ ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù pàtó tí nǹkan oṣù yóò wá dá kò lè má ṣe sọ láti lọ nítorí pé uh, tó bá pé nǹkan oṣù náà ní sì ń wá èèwọ̀ ni lórí obìnrin kó ṣe sọ láti nígbà tí ń ṣe nǹkan oṣù tí ì bá sì ṣe nǹkan oṣù ọ̀ràn yẹn ni kó ṣe sọ̀láàtì torọ́pìnrin ò lè máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe nǹkan sùn. Hmm. tó bá jẹ́ pé bọ́yẹ̀jẹ̀ ti ń wáyìn ẹ̀jẹ̀ àárẹ̀ ni á wòye ọjọ́ tí máa fi ṣe nǹkan sùn tẹ́lẹ̀ dájọ́ hmm. méje ìjọ márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ nígbà tọ́jọ́ yẹn bá ti pé gbogbo ọjọ́ yòókù á fún níṣirò pé ẹ̀jẹ̀ àárẹ̀ ni wá kó lọ wẹ̀ kó wẹ̀ wípé nǹkan oṣù ti parí kọ́ máa wá sì mára kọ́ máa fi nǹkan dógò kọ́ máa fi nǹkan dégò kó wá jẹ́ pé ń sálò àlá fún sọ láti kọ̀ọ̀kan bí ó ti ṣe máa ṣe. hello. hello. asalaamualeykum. ayé sọláwó rahmatulah ọkọ yìí bẹ́ẹ̀ ti ń pè yín. látọ̀gbọ́n mọ̀ sọ̀rọ̀. ó kọ yín. ìyá ahmed ìsàjà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tí ọkọ rẹ̀ bá ti kú. Mm tí ò fẹ́ ọkọ mi pé ó ní ìbàlẹ́jọ́ níwájú ọlọ́run tí èso pé ìkẹta rẹ̀ ni òfin fọkọ tí ò rí ọkọ tó wù. alhamdulilayi alhamdulilayi obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ kú tí ò lọ́kọ mi hmm. kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó pin ìgbà tó bá ti lè kóra rẹ̀ ró tí ó sì ranù tí ó sì bàjẹ́ kò sí wàhálà mẹ́. hello ìyá ó ti já ẹ má gbàgbé pé lè má darapọ̀ wọn ní ìkànnì youtube ẹ máa fi ọlọ́dún níbi èlò wa tí ẹ bá ti ń rí ẹ máa láìkí ẹ máa share bákan náà kẹ tún máa subscribe síbẹ̀ pẹ̀lú ọ̀dà ẹ jẹ́ kí n mú béèrè eléyìí náà àbí ìpele yìí ẹ ló kọ yín o. hello. hello. O kọ yín. aleykum salaam ó kọ yín bí ẹ ti ń pè o. ìyá ní pátí mi láti jàbọ̀. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ nù sẹ́yà sílámù ká máa fún àwọn sàárè ní nọ́mbà àti pé tí a bá sìnkú tán ká máa pe àwọn màsán ká máa ṣe ká máa fi bíkì máa sàárè fún òkú mùsùlùmí. alhamdulilayi kò tọ́ nínú òfin ọlọ́run ká máa kọ nọ́mbà sí sàárè hmm. torí pé gbogbo nǹkan tẹ́ ẹ bá kọ sára sàárè kò lábẹ́ òfin ọlọ́run hmm. wọn nígbà tá a bá sìnkú tán tá a tún lè pe àwọn bíríkìlẹ́yà wọn bá wa ma búlọ́ọ̀kù láti fi ká sáré yẹn láti fi yípo hmm. àbí láti rẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run anábì sallallahu alayhi wa sallam hmm. naha an tajassus al-qubur anábì kọ̀ fún wa láti máa rí àwọn sáré ẹgbà tẹ bá rẹ sẹ́yìn fẹ́ máa gbé bẹ́ẹ̀ òbí hmm. lẹ́yìn lẹ́ẹ̀ máa tún sí eléyìí báyìí bẹ́ẹ̀ ti ṣe sìn náà wọn ni kẹ́ fi lẹ̀. ẹ lọ́run. aleykum salaam wa rahmatulah ọgbọ́n ibi ẹjí ń pè é orúkọ mi abẹ́tí bìlá sí ẹbí ìsẹ́yìn. ìsẹ́yìn kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ máa rí ìrìn pé ẹ jọ ẹ dákun pé a bá fẹ́ ìyàwó hmm. a bá jọ sọ̀rọ̀ pé òun fẹ́ gba owó sàdáàkì pé ìwà tí ì rí kí ni a ń dá yẹn láàmú kí ni ìyẹn lè fi. Hmm. ọ̀dà ẹ̀tọ́ rẹ̀ náà ni ẹ̀tọ́ rẹ̀ téèyàn gbọ́dọ̀ san tó láàsì ni ó sì yẹ kó máa dàyàn láàmú náà hmm. nítorí pọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù ọlọ́run nígbà máa ti fẹ́ obìnrin tó ti wọlé wọn tó ti di ti pọ̀lọpọ̀ ìrònú pò ń jẹ obìnrin ní nǹkan kan mọ́ dípò pé yóò tẹ ìrònú pò wọn san hmm. ẹni kí ló kéèyàn ṣe èèyàn wà sẹ́sẹ́ kéèyàn fi rí owó san kó ṣe kéèyàn lọ ojúmọ́ tí ó fi máa rówó hmm. so èèyàn gbọ́dọ̀ wá owó rẹ̀ san hmm. èèyàn sì gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ pé san gbèsè yìí nítorí pé ńgbà míì ẹlòmíì wọn ò ronú páwọn san ọlọ́run ọba ò fún wa san hmm. àmọ́ tí wọ́n bá ti lẹ́mìí pé wàá san ọlọ́run ọba ò sì ń rọrùn fún ọ láti san hmm. torí tó bá lọ kú pínrín lẹ́yìn ikú rẹ àkọ́kọ́ ntí nínú àkọ́kọ́ ntá àkọ́ mu nínú dúkìá rẹ náà ní ká san gbèsè gbèsè owó sọdáàkì tó yẹ san fún ìyàwó rẹ tó san tó fi kú láyé. Hmm. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ ìbí ẹjí ń pè o láti lọ sọ̀rọ̀ láti máa kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn energy drink tá a máa mú yẹn kí ni Islam rí sí ṣó dáa nàbí kò dáa. bọ́ọ̀ ni iṣẹ́ wo ló máa ń ṣe tẹ́ ẹ bá mú. bóyá tí ó bá rẹ̀yàn ó máa fún ọ̀dàgbà láti ṣiṣẹ́ àbí bí ó máa ń fún ọ̀dàgbà ẹ̀ ń torí pé ń gbà mí àkọ́rọ́mọkùnmọ́ lọ irú àwọn oògùn yẹn ó yẹ pé ẹ máa mú láti mú kí ara yín jí pépé á ṣèwádìí kí ni wọ́n fi ṣe. Hmm. tí n tá fi ṣe tí ọba ti takò tọ́lọ̀ hmm. kò sí nǹkan tó burú ń bẹ̀. Hmm. àmọ́ tó bá ti jẹ́ nítorí takò tọ́lọ̀ ó burú ọba àjẹ́ ọba lùmọ̀ èèyàn gbọ́dọ̀ jìnnà sí i. so lẹ́yìn wá àgbà náà míì wà tó yẹ kí wọ́n máa mú tí máa jẹ́ kára wọn lé lèkulè tó fi wá jẹ́ pé ẹlòmíì ti ṣe mú mú kú mú bá ń kò níyàwó. èèyàn máa wá wá wa kú wa kádùgbò hmm. so eléyìí ẹ̀ka kíyèsára ká fura hmm. àkọ́kọ́ kí ni wọ́n fi ṣe àwọn nǹkan tí a fẹ́ máa mú hmm. lẹ́yìn wá àgbà náà kí ni iṣẹ́ ti ń pẹ̀lú béèrè tí ẹ ṣe yẹn fún mi rántí nǹkan kan tí mo gbọ́ lónìí nínú ìròyìn tí wọ́n ń ṣe nípa ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ ń Kánò lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn èèyàn mu ọsàn inú agolo kan òròǹbó inú agolo ni so wọ́n ń dá rẹ̀ kan sílẹ̀ fáwọn èèyàn nínú àgọ́ ara hmm. gbogbo ẹni tó ti mú wọ́n ń tọ́ ẹ̀jẹ̀ hmm. wọ́n ń tọ́ ẹ̀jẹ̀ ti bá bẹ́ẹ̀ kú. gbogbo energy drink níka drink ká máa hmm. wọn mu nítorí pé tó bá délẹ̀ tán ẹni tó ṣe kò ní jẹ́wọ́ kóun ló ń fi nǹkan kan bẹ̀ tó tó àwọn nǹkan táwa náà lè mú tí ọlọ́run ẹlẹ́dàá wa dá fún aláwùjọ wa tí ò ní wàhálà nù pọ̀ hmm. ní ìsinmi àbá mu kùnú àbá mu zobo gbogbo irú àwọn eléyìí kí ni wàhálà tó fẹ́ mú hmm. jáde ńbẹ èwo lẹ́lẹ́ energy drink kí ni ń jẹ́ bá hmm. so ọlọ́run kọ́ máa fi kàkà ṣe wá dípò pa mọ́ wá wọ energy drink. hello. hello. ó kọ ibi ẹ ti ń pè yìí. gbadebo kẹ́hìndínláàtọ̀ ṣùgbọ́n lẹ́kọ̀ọ́. láti kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè pé allah sí èdè haúsá ni àbí èdè arabic alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì jàgbábà jáàbù tá a máa ń lò yẹn hmm. àti láwà ni hmm. ìjọba ìjọba ọlọ́run ìjà ìjà ìjà àti ilá àti tọ̀bán mhm. wọn ní ṣé ó mọ̀ọ́yàn wà lìjẹ́nà. alhamdulilayi ìbéèrè tá a ṣe nípa allah allah yẹn haúsá nù Hmm. allah olùdí lárúbáwá sẹ́wọ̀n hmm. pé èdè haúsá àwọn mú ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn tí wọ́n ń lò látàrí èdè lárúbáwá so wọ́n lè dè kan tó pọ̀ ha hmm. ó jí ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn rẹ̀ mú láti èdè lárúbáwá so allah òun náà lọ́lọ́run ẹlẹ́dàá wa so god túmọ̀ sọ́lọ̀ ní <laughs> god ẹni tó gagagagaga tá a ríru rẹ̀ lóyìnbó ń pè ń god hmm. god lè wà nínú nǹkan púpọ̀ ẹni tó ń sọ pé he has become the god of football hmm. god of football god of music so gbogbo eléyìí ìsọkúsọ lásán hmm. lọ́lọ́ náà láà pé pé god allah ní gbogbo ayé yìí tẹ́ bá rẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ mú ẹgbẹ́ bù ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan ló ń jẹ́ bá wọn kì í fi ròyìn ẹlòmíì àfọlọ́run ẹlẹ́dàá nìkan olólùkọ yìí hmm. eléyìí jẹba lẹ́yìn náà kájọ yé wa islam yìí ṣẹ̀sìn haúsá hmm. ẹlòmíín rò pé ọ̀dọ̀ haúsá ni islam ti wá kò gbádùn <laughs> ṣe islam àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá hmm. haúsá ọ̀fẹ́ soríire ni iná lọ́pọ̀lọpọ̀ wọn fi gba islam kẹ́ bó ṣe jẹ́ pé tẹ́ bá lọ bòmíì náà láwọn àgbáńlá ayé wa yìí ẹ rí ní zero Malaysia ẹ rí àwọn èyí tó pọ̀ jù nínú àwọn ẹ̀yà Malaysia wọ́n ṣe islam. Indonesia ètò pọ̀jù nínú ẹ̀yà wọn ṣe Islam kódà tí bá dé India so ẹ rí èèyàn more than four hundred million wọn jẹ́ mùsùlùmí akbaru tajammu'i muslim fil alam India ló wà so eléyìí jẹ́ bó ṣe jẹ́ Islam ẹ̀sìn gbogbo àgbáńlá ayé ni mm. ẹ wá ní ká wé láwàní sórí àti kóbìnrin wa wọ hijab sóun ló ní ká wà lìjánà ni kí sóun kẹ jẹ́ mùsùlùmí ló ní kẹ wà lìjánà. Hmm. ẹni bá ti fẹ́ wà àlùjáná yóò jẹ́ mùsùlùmí àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀nlá làlásán ni hmm. sọ eléyìí jẹba lẹ́yìn tó bá jẹ́ mùsùlùmí wọ́n á sọ fún ọ pé mùsùlùmí bó ṣe gbọ́dọ̀ múra ni hmm. mùsùlùmí bó ti ṣe gbọ́dọ̀ máa ṣe ni ìsìláàmù ọ̀gbà kóbìnrin wa máa rìn hòhò kò sì sẹ́sìn kan náà láyé tó gbà pé kóbìnrin ó rìn hòhò ṣùgbọ́n àwọn èèyàn ti yarí máa tí wọ́n ń ṣe lọ́wọ́ torí ẹ̀ ìsìláàmù tí wàá sọ̀rọ̀ ẹnu lásán so ìsìláàmù ẹ̀sìn ni tí ń bùkátà practice tó hmm. o lè jẹ́ mùsùlùmí tó o bá ti ṣetán láti practice ẹ̀ torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé even gan lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì hmm. tí wọ́n bá ní àwọn fẹ́ fi fọ́tò Mary àwọn hmm. fẹ́ fi hàn wá tó ń ti pé kò sí fọ́tò ń gbà náà gbogbo fọ́tò rọ́nà ni so ẹ rí i pé wọn ò yá rí pé kò fi nǹkan sórí wọn ò yá fọ́tò rẹ̀ rọ̀n rí pé kò fi nǹkan sórí tí wọ́n ń bọ́ láti wá rí ká máa rìn òhò ká máa sídìí lẹ̀ lọ́wọ́ sídìí lẹ̀ wà lìjẹ́ náà ni. ẹ̀yàn yọ á jẹ́ pé gbogbo ara tọ́lọ̀ ni o gbé pamọ́ o ti sí ta o sì lọ fẹ́ wọ àlìjẹ́nà ń bọ́ ń bẹ́ẹ̀ wá dé sílé bàbá èèyàn mm, mm. jẹ́ bó ti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a pè ní hudan wa bushro tó máa ń wáyé ní gbogbo sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó jẹ́ ti oṣù yìí yóò tún wáyé lọ́la ọjọ́ tí í ṣe ogúnjọ́ shaban fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó ti ṣe déédéé ọjọ́ kẹta oṣù kẹrin twenty twenty one ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt ní wọ́nṣọ́ central mosque ọ̀jàgbó àkórí ní àdìsọ́kàn tó lálàáfíà àti àwọn ohun tó rọ̀ mọ́ àdìsọ́kàn tó lálàáfíà àtàwọn tó rọ̀ mọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ náà ni wọ́n dára lẹ́kọ̀ọ́ àwọn tó bá àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ aláà yóò sì fi san alẹ́ sùn lórí ẹ lọ́wọ́. waaleykum salaam wa rahmatulahi wa barakatu o kò yin ibi ẹ ti ń pè. ayi jọ ń sọ̀rọ̀ láti kì í sí. kí ni ìbéèrè yín. ẹ ẹjọ bẹ́ẹ̀ mi ni pé agbọ́nulẹ́kẹ̀ àwọn afa kan tó ní àdéhùn ìṣèlú tọkùn àtẹ̀yìnbá bímọ tó wọn wá ní pé ọ̀dọ̀mẹ bá kú bí àwọn ọkùnrin ló kú ni àti ìyá ló kú ni ó ní ọmọ yẹn pé ó lẹ́tọ̀ọ́ àti jẹ́ ní ogún nígbà wọn bí ẹ̀ nígbà wọn bí ẹ̀ ló lọ dáná nígbà wọn ni wọn àwọn ni wọn tán yẹn tó ọmọ yẹn lè ogún anígbàgbé lọ dókítà. ọ̀dà alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run gbogbo ọmọ tẹ bá bí látara pé ẹ̀sùn wa ti bí láì jẹ́ pé yìgì ń bẹ láàrin àyìn àti obìnrin tí ẹjọ́ bí ọmọ yìí báyìí ọmọ zina ni wọ́n ń pẹ̀lú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run hmm. ẹni tó bá sì ti jẹ́ ọmọ zina kò ní bàbá bẹ́ẹ̀ lòfin ṣeré àṣọ hmm. ṣùgbọ́n níyà ìdí tí wọ́n fi sọ pé níyà ni pé àwọn olùmọ̀ sọ pé tí wọ́n bá sọ fún ìyá rẹ̀ pé èsè ìyá rẹ̀ yóò sọ pé inú ta ló ti jáde hmm, bẹ́ẹ̀ ni tí ìyá náà bá sọ pé nǹkan níyà rẹ̀ wọ́n sọ fún pé inú ta ló ti jáde torí rẹ̀ ó níyà yóò jogún ìyá rẹ̀ ìyá rẹ̀ náà jogún rẹ̀ ṣùgbọ́n kò ní bàbá tó eléyìí lòfin ọlọ́run àmọ́ rọ pé ọmọ ọ̀daràn bàbá tó ṣe ọ̀nà tó fi wálé ayégbọ̀nà zìnà lọ́daràn tó ọmọ òjogún rẹ̀ bọ́ fẹ́ bọ́kọ̀ eléyìí ṣe nǹkan tó fi ọlọ́run tọ́ka sí. Hmm. òfin ọlọ́run wọn kọjá nǹkan tá a kàn máa fọ agbárí lásán tá a máa fi sọ̀rọ̀ nígbà tí wọ́n ní kọ́ wá pìtàn bí yorùbá ṣe bẹ̀rẹ̀ hmm. so eléyìí òfin ọlọ́run ọba ni tó bá ti mà nípa rẹ̀ ó sẹ́nu rẹ̀ ń déédéé síbí. Si so torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn padà fẹnu kásá tí o padà jẹ́ kó dáràn níwájú ọlọ́run hmm. nítorí òfin ọlọ́run sọ pé nínú ẹ̀ṣẹ̀ ńláńlá wa ala Allahi ma la ta'lamun kẹ́ máa sọ nípa òfin nípa hmm. so nítorí ọba ti mọ̀ ń parẹ̀ gbẹ́nu ẹ lọ mọ̀ hmm. sọ ń sí àwọn èèyàn nítorí pé so eléyìí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ra ní ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá tí ẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ ẹ máa share rẹ̀ bákan náà kẹ máa subscribe síbẹ̀ fún àwọn ọ̀tun ètò yìí lóríṣiríṣi tí ó ń bẹ ní àkásílẹ̀ níbẹ̀ ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ yín bí ẹ ti ń pè o àbẹ̀rẹ̀ ayọ̀ sọ̀rọ̀ láti sà. láti. bẹ́ẹ̀ni sà ìbéèrè mi ni pé àwọn iléeṣẹ́ kan wà tí wọ́n fi owó láwọn táwọn yẹn ń fẹ́ ṣe owó sí ọ̀dọ̀ wọn lẹ́yìn oṣù wọ́n fi àlékún kan sí fún wọn pẹ̀lú wípé àwọn tó ń fẹ́ ṣòwò yẹn ó ti ní iye tí wọ́n máa ó ti ní ohun tí wọ́n máa fi bá wọn polówó ọjà lójoojúmọ́ àwa ní kí n fẹ́ ṣàgbé ìgbà. alhamdulilayi tí wọ́n bá ń ṣiṣẹ́ fẹ́nìkan hmm. tó sì jẹ́ pé sẹ́tùn ṣe ń gbowó lórí iṣẹ́ rẹ̀ Islam ò bínú sí rárá àmọ́ bí iṣẹ́ kan sọ pé fowó kan rẹ́gísítà tó bá ti fowó rẹ́gísítà ká pé five thousand naira so ìwọ náà tún mú àwọn èèyàn wá gbogbo ẹni tó bá ti darapọ̀ mọ́ wa ọmọ ní commission tó ń gbà lórí ẹ̀ so eléyìí kò tọ́ lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ náà lẹni tó ní kọ́ rẹ́gísítà tó bá ti rẹ́gísítà yẹn tí wọn náà bá ti ń polówó wa fáwọn míì àwọn àmà fi commission lé orí owó rẹ̀ eléyàn tẹ́tẹ́ ni wọ́n ń pè hmm. kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa kí ló dé tó fi jẹ́ pọ́nà tá a fi wówó tó clear kì í sábà wú àwa lórí hmm. àfọ àwọn ọ̀nà kan ọ̀nà kan ti wà lórí online ti wà lórí ọ̀nà kìnnìkan iná làá máa wá sòrùgbà táwọn arùpá fẹ́ lówó rọrùn owó rọrùn kan ò sí lọ́pọ̀lọpọ̀ tí kò sábà já sí ọ̀nà kan ní ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá ní ká má sùnmọ́ so ọ̀nà tá a fi lè wówó tó clear àwa náà mọ̀ kí ló dé tá à ń sá fún tó fi jẹ́ pé àwọn èyí tó lọ́rọ̀ nínú ńlọ́pọ̀lọpọ̀ nínú wa là ń rọ́ọ̀lù zero nine zero five one six four five four three eight ọ̀dà hello aleykum salaam wa rahmatulah ọkọ yìí o ẹ ṣe o. orúkọ mi ṣẹlifàtì abdulsalam látòkè wọlé ìmọ̀tò ẹ̀dá kò bẹ̀rẹ̀ sí mo bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn mọ̀mọ́sáàdù wa ni pé pé gbogbo àṣẹ tọkùnrin bá pa fún yàn náà nìyẹn gbọ́dọ̀ máa mú ṣe bí àpẹẹrẹ ní ìsìn ọkùnrin tí èkì òun tó rí ìgbà tí aago rẹ̀ gbáàgì wọn fẹ́ lọ sí ìrànṣọ́ wa sọ fún pé ọ̀ya ọ̀lẹ́ bá ń ṣe kínní fún ọ̀bá ṣe kínní fún mi ní ìsìn ọ̀ gbọ́dọ̀ lọ kí òun pé ọgbọ́dọ̀ pàṣẹ ìrún náà mọ̀ kó fi í lẹ̀. ọ̀dà alhamdulilayi gbogbo àṣẹ eléyìí tọkọ bá fi pa ìyàwó rẹ̀ lópin ìgbà tó bá jọkọ iná níyàwó gbọ́dọ̀ tẹ̀lé lópin ìgbà tó bá jẹ́ ọkọ iná níyàwó gbọ́dọ̀ tẹ̀lé lópin ìgbà tá a ṣe ọkọ wọn bá sì ti takùtọ lọhùn tí ó takuta nabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹnì kó àpèjúwe tẹ̀yìn mú wa nípa ọkọ tó pàṣẹ tẹ̀ ń béèrè nípa pé sáàtẹ̀ láṣẹ rẹ̀ àbá àní tẹ̀lé rẹ̀ eléyìí ẹ̀sọ́ kọ nínú òfin ọlọ hmm. ọkọ tí èsìn lọ kìí ṣe sọdáàtì ẹ wá ní ọpàṣẹ ọyẹ hmm. kẹyìn gan sẹ́kù lọ́dọ̀ rẹ̀ hmm. obìnrin tó bá ti mọ̀ pọ́kọ ohun èsìn lọ kìí ṣe sọdáàtì ó kú lọ́dọ̀ rẹ̀ haram ẹni kóbìnrin mùsùlùmí wà lọ́dọ̀ ọkùnrin tí èsìn lọ́hùn sọ eléyìí jẹ́ bó ti jẹ́ eléyìí yẹn sọkọ bóyá àlè sọ eléyìí jẹ́ bó ti jẹ́ irú rẹ̀ kọ́ ní wọn apàṣẹ tá a tẹ̀lé torí pé bíbẹ rẹ̀ tóbìnrin bíbẹ tóbìnrin náà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹsẹ̀ ni. Hmm. hello hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh àti òkàn ibi ẹ ń pè yìí. ẹ eh, abdulhakeem láti èkó. láti. láti èkó èkó. kí ni ìbéèrè yín. Eh, àti àwọn dókítà wa ó ní eh, ẹ̀gbọ́n mi kan wà lórí ọ̀rọ̀ tí mo wá gbé bí twenty years now so àwọn ẹnìkan wá kó owó kan fún wọn bẹ́ẹ̀ ń gbọ́ mi ó ní pé bíi fifty thousand naira pé káwọn jọmọ fi pé kọ́mọ bá fi ṣe business pé iye tí owó yẹn iye tó bá rí nínú owó yẹn pé hmm. so káwọn jọmọ ṣíà rẹ̀ àdéhùn wọn nìyẹn so unfortunately ẹni yẹn padà wá kú kò lo ẹni yẹn ó ti ẹni yẹn ti kú báyìí but eh, owó yẹn títí ẹni yẹn lówó yẹn ju bí oṣù oṣù bíi méjì lọ sóṣù mẹ́ta tí ọlọ́run ní kí àtòwò ẹni yẹn kó fún àtòwò fún ọlọ́run ká ẹni yẹn ò ká bísẹ̀sì kó padà wá ìṣẹ̀sídìí bísẹ̀sì yẹn mọ́ mm-hmm. ó padà wá ó lọ sí iye tí ń gbà tó padà kò sí kankan mọ́. ó ti yé ó ti yé ẹ lọ bí gàgàrà ẹ lọ bí pọ́ìntì pé báwo lẹni yóò ṣe ṣe àbí báwo lẹ ṣe ṣe owó ẹni tó jẹ́ lọ́run ní pé àbí. ẹ ẹni ẹ ti gbà á jẹ́ lọ́run ní pé báyìí. Hmm. alhamdulilayi ẹni tí ó kówó sọ́dọ̀ yín fifty thousand kíkẹ́ máa fi ṣe business èrè tó bá jáde ní àtàrà business yẹn ẹ jọ máa pín èrè ẹ wá ní ẹni tó kówó sọ́dọ̀ yín kọ̀pẹ́ tó lọ́n fi gbẹ̀mí rẹ̀ ẹni wọn kówó fún náà kò pẹ́ lọ títí tó wo ti àti ètò tún kó fún náà fi pòórá tí bísínẹ́sì náà fi dẹnu kọlẹ̀ wọ́n ṣèwádìí ṣé kìí ṣẹ̀yìn lẹ ṣe sábàbí hmm. tó fi di pé bísínẹ́sì dẹnu kọlẹ̀ tó fi di ta wá tì tí ìbá ti ṣẹ̀yìn ajẹ́pẹ́ ẹni tó lówó yóò forí fa hmm. nígbà tí ètí ṣe pẹ́yìn lẹ jẹ́ sábàbí tó fi pòórá àmọ́ tó bá yẹ pẹ́yìn lẹ ṣe sábàbí tó fi di pòórá dandan ẹ gbọ́dọ̀ sanwó yẹn padà. Hmm. hello. hello. ó kọ yín o. èmi náà mo ti wà lórí online. Ah. so ẹni yẹn wá ní ẹni yẹn wá sọ pé wọ́n ní owó yẹn ń sìn ìgbà tó wá ti wá ti tẹ̀ mí wọ́n náà fẹ́ dá owó yẹn padà fẹ́ nìyẹn wọ́n á lọ́mọ yẹn ò bímọ ọmọ ẹni yẹn ò bímọ fún ìfẹ́ owó yẹn padà. Ah, tẹ bá ti gbọ́ ayé báwọn ẹ ti gbọ́ tí wọ́n ti fèsì sí. hello. hello? aleykum salaam ó kọ́ ibi ẹ ti ń pè yìí. ọ̀rọ̀ mi náà wà bẹ̀rù láti bẹ́ẹ̀. ìbéèrè yín. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ni pé nígbà tí mo fẹ́ ìyàwó àkọ́kọ́ hmm. tí mo ṣe ágídìyàn fara rẹ̀ ìgbà yẹn kéńjì ò sì sí lọ́wọ́ mi dáadáa tí mo fi ṣe kọ́ nígbà tí mo wá ṣe kejì ọlọ́run ti gbàgbọ́ mi láti rí dáadáa mo wá pé ìyàwó yẹn fẹ́ pé ayé gbọ́ ọ̀run mọ́ hmm. ìyàwó tilé òun wá ń dà mí láàmú pé kí ló dé ṣe báyìí lọ́jọ́ bá da ìjà yẹn láàrin wa àkọ́kọ́ ẹyẹ ọkàn náà ni ẹja mú ẹja sọ yìí kù dọjọ mẹjọ. àkọ́kọ́ ni pé ayé gbọ́ ọ̀run mà tẹ irọ́ wà ń bẹ̀ nítorí pé wo kí làwọn fẹ́ fi ti di pé ọ̀run náà mùsùlùmí lẹ́yìn àbúrò máa ń nǹkan tó yẹ kí Hmm. so islam ọ̀fẹ́ gbogbo orú àwọn nǹkan báwọn ẹ túbà lọ sọ́dọ̀ lọ ìyàwó tó síná fún yín òun náà ṣàṣìṣe hmm. so nítorí pé nísìnyí ẹ̀kan ti torí pé ẹ ti lówó àwọn alẹ́ fẹ́ sí ìyàwó táyé ọ̀gbọ́ tọrùn ọmọ so ẹlẹ́yìn jẹ́ lọ́sọ̀ ọ̀dà ẹ jẹ́ ká mú ìpè yọkàn sí gbà náà ẹ lọ́run sọ́mọ ẹ̀kọ́ àmì tọ́lá ọ̀rọ̀ sọ́ọ̀tì. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tó kọ́ yín pápá ìbéèrè yín. ọmọ olùkọ́ ìbéèrè yín ìbéèrè mi ni pé ǹjẹ́ ìṣètò sọmọ bíbí wà nínú Islam àbí kéyìn ó pẹ́ ló pé tí ọmọ bẹ́ẹ̀ mo fẹ́ bí. ẹ̀ẹ́kejì ni ṣé òṣùwọ̀n wà fún sàdáà kì í ní sísan àbí ń dẹ́yìn wá sí lágbára máa nìyẹn ṣẹlẹ̀ sán sàmú àdìpọ̀ náà ti sọ̀rọ̀. ọ̀dà wàhálẹ́gùn sálámù rahmatulahi warakatu tó bá di ní ọjọ́ mẹ́jọ ah, inṣàlá tọ́lọ́mùbá ẹ jẹ́ kí n sọ fún wa lẹ́ẹ̀kan sí pé wáàsí ìta gbangba tí wọ́n wáyé ní gbogbo sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a pè ní hudan wabushro yóò tún wáyé ní ọ̀la sátọ̀dẹ̀ inshala ọ̀la sátọ̀dẹ̀ ni yóò tún wáyé ọ̀la sátọ̀dẹ̀ náà ní ṣe ogúnjọ́ shaban fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹta oṣù kẹrin twenty twenty one bàkàtàbíyà ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ni yóò sì wáyé àkòrí òun náà ni àdìsọ́kàn tó lálàáfíà àtàwọn tó rọ̀ mọ́ àdìsọ́kàn tó lálàáfíà àtàwọn tó rọ̀ mọ́ Sheikh Dr. Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ kí Allah kó sì fi san alẹ́ sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdàlẹ̀ kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́n bá fi Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan jọ̀kan láti ìgbà yìí wá ọ̀làdùnní belo lóko mi ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ inṣàlá ká máa pàdé ní ọjọ́ mẹ́jọ títí ọjọ́ mẹ́jọ òun ni mò ń dágbére fún ayé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. one zero